máàjì náà ni ah, kò jẹ́jẹ́ pé nǹkan tí mo rò ó ah, àbá ń fẹ́ra wọn ni mo gbé mo gbé mo kú mo dáràn olórí burúkú mà lọ́kùnrin kẹ́ ah, ara mi ò balẹ̀ ara mi ò balẹ̀ mo gbọ́dọ̀ lẹ́fídẹ́ǹsì eléyìí lọ́wọ́ mi ò lè dákẹ́ ayé ọkùnrin ti bàjẹ́ kí ló dé táwọn èèyàn máa ń ṣe báyìí náà ó tún mi lè pamọ́ síbí báyìí kí ló táwọn èèyàn rí báyìí náà. Ah, ah, ah, ojú mi ò bá rárá ni. okay so omi yẹn ti ń bọ̀ lọ. very good very good ẹ má bínú o ẹ pẹ̀lẹ́ sísá mi mo rí píkṣọ ẹ̀yin àti ọkọ yìí. oh.